ẹ sì ráàánú gbà jésù olúwa wa a fẹ́ sọ̀rọ̀ lórí how great is our God and our how great is our God. títóbi ọlọ́run. bí ọlọ́run wa ṣe tóbi tó a fẹ́ sọ̀rọ̀ bí ọlọ́run wa ṣe tóbi tó. ọlọ́run sọ yìí pé òun mọ̀ sí. bí olórí Naomi bó ṣe fẹ́ bàbá wa ọ̀ọ́ni olúwa lòun mọ̀ sí ìwọ olórí Naomi tó bá ṣẹ̀ ń béèrè pé ò mọ̀ ò mọ̀ ó tún wá ń béèrè lọ́wọ́ ọlọ́run pé ṣé kì í ṣèfẹ́ ọlọ́run fún ayé ẹni àwọn èèyàn lè máa pẹ̀gàn àwọn èèyàn lè máa sọ̀sọ́kúsọ ọlọ́run máa ń mú ẹni tó ní ẹ̀sìn tó ní ẹ̀sìn ó lè mú wọ ilé babaláwo lọ ẹlòmíà wá sọ pé bó ṣe gbàgbọ́ tó ẹ wo ní bàlá tó lọ fẹ́ babaláwo ọlọ́run fẹ́ kó yí babaláwo yẹn padà ni lọ́lọ́run fi mú wọbẹ̀ lọ ó ní iṣẹ́ ńlá tí wọ́n olórí Naomi Ògúnwùsì ti ìyàwó ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ ó ní iṣẹ́ tó fẹ́ kó lọ ṣe nílé Ifẹ̀ ó ní iṣẹ́ tó fẹ́ kó lọ ṣe nínú ayé ọba wa ọ̀ọ́ni o ò tí ì parí iṣẹ́ rẹ tó fi kúrò ńbẹ̀ olúwa ní kí n sọ fún ẹ̀yin pé ìwọ lórí ọba adéyẹyè olórí ọ̀ọ́ni wọ́n lò sí ń padà lọ sílé ọ̀ọ́ni nítorí pé òun ọlọ́run mọ bí òun ṣe mú ẹ débẹ̀ kábíyèsí o kí adé pẹ́ lórí o kí rùkẹ́ pẹ́ lọ́wọ́ kí àṣẹ pẹ́ lẹ́nu kánrin kéṣe bàbá wa ọ̀ọ́ni adéyẹyẹ ògúnwùsì tó yẹ pé mo mọ bí mo ṣe lè dọ́dọ̀ yín ni èmi á dọ́dọ̀ yín o mi ò ẹni mi ò mi ò ní káyé mọ̀ mí tọ́lọ́run bá ti mọ̀ mí ẹni tọ́lọ́run bá mọ̀ àgbálá ayé ló mọ̀ mi ò ṣe ètò yìí mi ò ṣètò yìí pé kí ayé mọ̀ mí ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá ti mọ̀ àgbáyé ló mọ̀ tí wọ́n pé mo mọ bí mo ṣe lè dọ́dọ̀ yín ni èmi ò ní sọ ní live video màá wá bá yín dàrẹ́lì ni ọba wa ni olúwa ní ká ẹ lọ mú ìyàwó yín padà ìyàwó yín ni aya yín ni nítorí pé ó ní ìlérí àti àyànmọ́ tí ọlọ́run sì máa mú ṣẹ nínú ayé ẹ̀yin àti olórí yín Naomi tí ọlọ́run kò tí ì ṣe nínú nǹkan two hundred tọ́lọ́run fẹ́ ṣe fún yóò ṣẹ̀ mú ẹyọ kan ṣẹ nínú ẹ̀ ni olúwa ní ká ẹ má gbé èṣù láàyè ọba wa ò ní á lọ fẹ́ ìyàwó mi á kupa bí Naomi ṣe kupa ṣùgbọ́n kò ní ga tó Naomi wọ́n wá fẹ́ fi rọ́pò Naomi nígbà tí wọ́n bá fẹ́ fi ìyàwó ìrọ́pò Naomi Naomi àdẹ̀dẹ́ torí Ọlọ́run ló mọ bó ṣe fẹ́ ṣe o mi ò mọ Naomi rí o kò rán mi sí ọba Adéyẹyẹ o mi ò dẹ̀ mọ ọba rí ṣùgbọ́n ìlú mọ̀ọ́ká ni ọba wa Adéyẹyẹ ẹni ìtàn ọba ìlú Ifẹ̀ mi ò mọ̀ wọ́n méjèèjì rí kò sẹ́ni tó rán mi iṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run mi ló rán mi iṣẹ́ sí yí pé ọba wa ò ní ó sì máa fẹ́ ìyàwó ẹ̀ Naomi sílẹ̀kùn ọlá ó sì máa fẹ́ padà bẹ́ẹ̀ ni sílẹ̀kùn ọlá Naomi ó sì máa fẹ́ ọba wa Ọọ̀ni ìyá Tadénikáwò ó sì padà sílé Ifẹ̀ ẹ lọ́kọjọ́ ẹ lọ́kọjọ́ ìní ìsílẹ̀ Ọlọ́run ti fún mi ní mẹ́sẹ̀gì ó ti ṣe díẹ̀ tí mi ò sọ ṣùgbọ́n Ọlọ́run ó fún mi mẹ́sẹ̀gì kan lánàá ó yà mí lẹ́nu nígbà tí mo máa débẹ̀ mo ti sọ mẹ́sẹ̀gì ẹ kí tó kúrò nílé kí tó lọ church nígbà tí mo máa dé church lánàá bí ọlọ́run ṣe sọ mẹ́sẹ̀gì yẹn náà bẹ́ẹ̀ ni mo bá lóòótọ́ ìjà lè má ṣẹlẹ̀ ṣùgbọ́n àpẹẹrẹ àpẹẹrẹ ẹ farahàn lánàá mo á wò pé lóòótọ́ lóòótọ́ lọ́lọ́run rán mi níṣẹ́ yìí láti jẹ ìdí tí mo fi padà wá jẹ́ iṣẹ́ yìí nìyẹn àwọn tó bá mọ̀ mí kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé tọ́lọ́run bá rán mi iṣẹ́ bíyá nípa àlá tí mo láàlá tí mo wá sọ fún ẹ tó bá wò ó pé ṣèbí mo mọ ẹnì yìí ṣèbọ́ bá tún mi ṣe ni ṣèbí mọ́ mi kélẹ̀bù ni mo mọ̀ ọ́ tí mo sọ ìran yẹn pé pé olúwa sọ pé kì í sọ báyìí fún ẹ tó bá fi ṣeré á padà lọ́jọ́ ọ̀la á padà pè mí ṣàkíyèsí ẹ pé ah mẹ́sẹ̀gì tí olúwa rán mi sí ẹ tó rán mi sí ẹ lọ́jọ́ àná tí mo jù dànù ó mà ti ń ṣẹlẹ̀ sí mi ìdí tí mo fi wá jẹ́ iṣẹ́ yìí ni wa ò ní mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe gba olórí yín padà ó wà lọ́wọ́ wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run mọ bó ṣe máa pa méjèèjì papọ̀ tó máa pa àti olórí Naomi àti ìwọ padà tó máa padà sí ilé yín olúwa ní kẹ́ lọ gba olórí yín padà ìwọ olórí Naomi sílẹ̀kùn ọlá ògúnwùsì olúwa ní kó padà sílé ọkọ yìí torí pé òun mọ̀ sí ìrìn àjò tó rìn lọ sílé ọba òní ó ṣe ẹsẹ̀ gbé má mọ ọgbọ́ ọ̀rọ̀ èèyàn mo ti pọ́sì kan sórí Facebook mi láàárọ̀ yìí ó ní ayé lè máa sọ̀sọ́kúsọ lẹ́dẹ́ńsẹ́ orí Sàní Adé ni tí mo fi kí àwọn tó ń gbà àwọn mùsùlùmí òdodo tí mo fi kí wọn kú ọdún mo kúrò lórí ibẹ̀ mo sáré yàbàrá ní ibẹ̀ yẹn ni láti jẹ́ mẹ́sẹ̀gì tí olúwa rán mi mẹ́sẹ̀gì yẹn mo dẹ̀ ti jẹ́ yẹn lórúkọ jésù àwọn tó bá mọ ọba wa ọ̀ni ògúnwùsì adéyẹyẹ àti olórí naomi á wù mí láti jẹ́ kán sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí wọn lórúkọ jésù ọlọ́run á sì bá wọn ṣàtúnṣe lórí ẹ̀ ọba tó níṣẹ́